إياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا أعوذ بالله من الشيطان الرجيم Bismillahirrahmanirrahim. Alhamdulillahirabbil alamin. Wassalatu èyí tá a lè tọ̀ amọ̀lẹ́sìn tá a lè sìn tá a fi rí ojú rere ọlọ́run ọlọ́run wá fà wá sórí ìsìlámù wọ́n wá tọ́lé ìkọlù wá rẹ̀ lọ ìsìlámù yìí ìní ojú ọ̀nà tó hàn kété pé àlùmọ́ọ̀hún sí rẹ̀ àlùwá nìgbà èyí tó ṣe pé yóò gbòmí débi ìyọnu ọlọ́run wáyé lájà nìyá ti ìsìlámù nìkan lẹ́sìn tá a lè ṣe é tọ́lá fẹ́ wo àlùjẹ́nà oúnjẹ rẹ̀. ìsìláàmù yìí alẹ́bí dálà lẹ́yìn kọ́ọ̀tà rúṣúlẹ̀ yìí wà á bí yáyì muhammadu sallallahu alayhi wa sallam ó lè sí àdébì wa tó ju wa níwèé rẹ̀ pé ìsìláàmù ni ẹ ṣe ìyẹn ẹsẹ̀ ni ẹ gbámú lẹ́sìn lẹ́nu àjẹsìn kọ́nà ọ̀gbà ìyẹn òfin àwọn ànábì ọlọ́run ànábì wa muhammadu sallallahu alayhi wa àṣetìmọ̀ ń tàn níbi péré fàlásàlẹ̀ ilà ìlà sàádà tí a rí lè ìlà ìpèsè bá wọn tàlẹ̀ ó sì ìsìláàmù láàrú kò ṣe lọ́sàn-án kò tí ì tó ní tó fi lo àgbẹ̀lẹ̀ rẹ̀ àfi kó o dúró ṣinṣin sí kó o dúró déédéé lórí ìsìláàmù kẹsẹ̀ ni ó máa ń ṣe bẹ́ẹ̀ báyìí pé lórí ìsìláàmù lọ́wọ́ tó fi jáde láyé ọwọ́ tá a ti ṣe nù láti báyìí lọ́wọ́ láti lọ́wọ́ bàbá wa àsáni kọlọmọ nìkẹ́ bàbá ìgbà táwọn náà ń túmọ̀ àyà yìí wọ́n ní èyí nínà sọ̀rọ̀ ọdún mùsùlùmí yẹn pé dúlà náà wà á ṣẹlẹ̀ náà ọ̀wọ̀ pẹ́ẹ́pì náà lè sọ̀rọ̀ ọdún mùsùlùmí ní àṣetù lákòókò yẹn pé kí wàá mọ ojú ọ̀nà ìsìlámù ó ti fi àmì náà àti mọ ìsìlámù wájà ní kúrò ṣe ṣinṣin lórí ẹ̀ wọ́n wọ́n máa lé bàtà àkè tábà ń sọ nípa Islam oníkéyìn ọmọ tí ń jẹ́ òdodo ẹ̀sìn olódodo náà fẹ́ ká máa fi sìn tábà nà tán pẹ̀lú àmàlè káwọn wá ṣiṣẹ́ tọ́ fàdínà ìlàsirọ́ wàdínà ìsirọ́ fàdínà ìlàsirọ́ lùsùmù dín ní Islam ẹni pé yàtọ̀ ń bẹ láàrin ìhìnínà ìlàsirọ́ àti ìhìnínà ìsirọ́ èyí nínú ìlà sirat ìtumọ̀ rẹ̀ ni pé lòzúmù nínú islam ọlọ́mọ àti ìsìn islam wá já lè lórí má lórí ẹ̀sìn islam tó wá sàánú wa lè náà tó kàlà síwájú nílẹ̀ àdìyá gbogbo àwọn ẹ̀sìn kẹsìn tó lé ọlọ́mọ já lè pátì má já lè lójú tọ́ba sọ pé wà dínà ètò ìsìn ní pé lẹ́yìn o tashmalu hidayata àwọn tó ń kónú nínú ìtọ́kọ̀ nílò kó tàfàsí ètò ìníyà gbogbo tó jẹ máa dáná ní ẹ̀sìn pátápátá ọlọ́wọ́ jẹ́ àmọ́ ní ti mímọ̀ jẹ́ wá lè fi ṣe ìṣẹ̀ṣẹ̀ fàádà dùá ìgbónà kí ọmọ fi ṣe àdúrà ní ájẹ́rì àdìmọ́jà lọ́wọ́ nínú àwọn àdúrà kọ̀ọ̀kan àdúrà tó ṣe pé gbọ́dọ̀ rẹ̀ ìwọ̀nba ni ṣùgbọ́n tí mo tó kó ní ládùúgbà ọkọ̀ ọkọ̀ ìgbẹ́lẹ̀ kódà wà ń fárin àjọ àmì bẹ́rù sí ọlọ́run tó bá máa ń fẹ́ máa fẹ́ lọ́run àdúrà tó lè ṣe láǹfààní jù oníkọ́ máa lọ àdúrà tá a gbọ́ yìí wọ́n lè háàdá wọ́n lè bàtà kìí sáàni àyìnbẹ́ náà wà láàárín ìkọ́jà ọ̀rọ̀ àti ìlú ìsọ̀rọ̀ àti ìdí ni tó fi padà dá fún gbogbo mùsùlùmí pátá ọjọ́ ìsìn ọlọ́run láti máa ṣe àdúrà yìí láti máa ṣe kọ́ máa fi ibẹ̀ lọ́run níbi ọlọ́ta ọ̀ọ̀kan níbi ọ̀nà ìtìkánkí kí ló fà á nítorí òwe ìrọ̀lẹ́ láti ìrìn àdáyé àtòrí bàbá bàbá ti dùn. ọyẹ ayàtọ̀ wa gbẹ̀yìn sìrọ́tọ̀ lẹ́gbẹ̀ẹ́nà àdìhàmùtà àlẹ́yìn wáyé ìgbàgbọ́ àlẹ́yìn wọ́dà mi yẹn kójú ọ̀nà tá à ń tọrọ lọ́dọ̀ rẹ lọ́nà pé kó o fúláṣí kò ń gbẹ láti wo ojú ọ̀nà náà ẹni tọ̀rí ìkọ̀nà bá níkà ojú ọ̀nà àwọn ẹrú sì ń lọ́dọ̀ mi alẹ́ bí iná wà pápá mu ìlànà yìí máa ń níka àwọn tó ṣe pé ó ti fi ẹsẹ̀ kò ń gbẹ wọ́n ti gbàgbọ́ náà ọ̀gá gbọ́ èyí fi ẹsẹ̀ gbọ́ náà ọ̀gá gbọ́ ọlọ́dún dáa ní ọ̀dà bíi tiwọn wà wà á tẹ́lá ìrẹ́lọ́ba gbọ́ ta wọ́n lọ́rẹ̀ ìdáyà àti ìyọnú látọ̀dọ̀ ọlọ́run ṣe léyìn náà fáwa náà níta ń bẹ̀rẹ̀ mọ́ láàtọ̀ yìí kó tẹ̀lé ní sàrákò bẹ́lọ́lá kà á kọ́rọ́ kí ọlọ́run bá kó kí á mọ̀ ní àwọn ìyàwó rí tàbí ti mọ̀ sọ́rọ́ àwọn tó ṣe pé wọ́n ti lẹ́tọ̀ọ́ sí ìbínú rẹ̀ ọlọ́run àwọn tó ṣe pé ìdàlódówó tọ̀rí ìkọ̀lẹ́ ákì wọ̀nà fáìrí ojú ọ̀nà orí wọn ọ̀daràn wọ́n ti ṣìnà kúrò lójú ọ̀nà òdodo àti ojú ọ̀nà òní kí ló fà á lè á ní àwọn aráàlú ọdún àdébíyí máa ń kíka oníkú wọn ò gbàdé lọ́wọ́ bá bọ́. wàyí ìdáhàn lè ha bí kíka bákan náà wọn ṣe tán láti tẹ orúkọ wọn ṣe tán láti tẹ nípa fọ́kìnrin fún ìmọ̀nà látọ̀tọ̀ tó lọ́wọ́. bàbá wa àṣà á ní kọ́nà kọ́ba nìkẹ́ làgbà wọ́n ní ìdílé sọ̀rọ̀tà ìmùsọ̀fẹ́yì sọ̀rọ̀tà lẹ́bìnà àìhàmà lẹ́yìn. ojú ọ̀nà tó ṣe pé ìdẹ̀ra àrí ọlọ́run ó ti pọ̀ mọ́ lórí. àwọn tó ọkẹ́ àwọn tó ṣàánú àwọn wá làwọn tó lọ́wọ́ kẹ́ tó ṣàánú mílíọ̀n lẹ́yìn yìí náà wọ́n sì lè pé iná ìnáwó àtúndì ọlọ́run. wọ́n sì lè kíni àtàwọn tí wọ́n ti rú ìlú ẹ̀dá wọ́n ṣe wá dáa àwọn tí wọ́n kókò ṣẹ̀yìn dé wọ́n sọ ọ́ lẹ́yìn àtàwọn tí wọ́n jẹ́ ní ẹni tí wọ́n jẹ́ ní ọlọ́run èyí tó ìjọ́nù táwọn àtúndì ọlọ́run tọ̀ ọlọ́run jẹ́ wà ní òde tọ̀ ọ́ èyí táwọn tí wọ́n jẹ́ olódodo àwọn tí wọ́n kò tẹ̀lé rí àwọn tí wọ́n jẹ́ ní ẹni tí wọ́n jẹ́ ní ọlọ́run ọ̀nà tí wọ́n rìn ọ̀nà tí wọ́n tọ̀ ọlọ́run ò ní ìsìláàmù ni látàrí kí ni àròsọlẹ̀ akọ ọmọ tí ń lò bàtà lọ kóòrò wọn pa òdodo wọn pa tì wọn lò jùlẹ bí àwọn ìyàwó ní àwọn ẹlẹ́yìn àdẹ́gbẹ̀rẹ̀ wọn sá àlẹ́sọ̀lá tó wọn sílẹ̀ àtàwọn tí a bá tún dà ní wọn. wọn bẹ́ẹ̀ ní ti ní ojú náà wọn tí a ti wọn tí a ti nàtàlà akọ nínú àwọn tó ṣe pé àyèmàká ebi kí wọ́n pa òdodo tì àwọn wà láwọn táwí àyè sọ́ọ́rọ́ nínú àwọn kìrìsìtẹ́nì súrà yìí ó ti wá kẹ́rìmà pẹ̀lú àyà méjì ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ onílẹ̀ẹ́lẹ̀ bàbá wa àsáálí wọ́n ní hábìlì sọ̀rọ̀ àlá ìyá zìnà sọ́rọ̀ tó fàájà ó ti jẹ́ pé súrà àwọn àyà ti lẹ́yìn rẹ̀ kò tó nǹkan bí súrà yìí bí ò ṣe kù tó ti bẹ́ẹ̀ náà ló ṣe pé ẹ̀dáwá máa là ń tà mí àlẹ́yìn sòróró tó ní súrà yìí wà ọ̀pọ̀lọpọ̀ àwọn súrà tó gùn dáadáa nínú àlùkò náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn súrà ní ọ̀pọ̀lá ni ní táà lè nínú rẹ̀ á gbà ní sọ́tò ẹja ti di àkìlídà ẹja gbẹ̀wọ́lé ẹgbẹ́ crete ìgbàgbọ́ tabasọ nípa ìgbàgbọ́ ọ̀rọ̀ ń pa táwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ ní alẹ́kọ̀ọ́ lánàá ńlọ́gbọ́ọ́lù ní àdìwá àwọn tawhid tàdáàtà rububiyya uluhiyya tawhid al-asma'i wa sifat gbogbo ẹ̀ nílẹ̀ ńsọ́ àtúntàtì tawhid rububiyya ni pé kágbà kọ́ náà òyìnbó òun lọ́ba tí ń tọ́jú wa òun lọ́ba tí ń rìn wá òun lọ́ba tí ń pèsè jíjẹ àti mímu kálíbàbọ̀ sí ní ọ̀rẹ́dẹ̀ nàìjíríà wọ́n bẹ́nu suratul Fatiha àná nínú ayé alákọ̀ọ́kọ́ alihamdulilayi rabbil alamin tó rọ́ọ̀bù sí àdìgbò níbi ọba tó dá gbogbo ẹ̀dá ọba tí ń tọ́jú wọn ọba tí ń pa ọba tí ń yẹ ọba tí ń yẹ ni ọba tí ń tẹ̀lé sípò ọba tí ń múni kúrò bẹ́ẹ̀ ọba tí ń tìjò ọba tí ń rọ̀jò rọ̀bìnà àwọn èdè olùwéyà àwọn èdè olùwéyà ó ní ìlẹ́nu sọ́ọ̀tì ìbátíà lánàá alókọ mi máa ń lò nìkan lé tàwọn èdè tọ́lá ní tàwọn èdè ìrọ́ ní tàwọn èdè ìbáàdà tàwọn èdè olùwéyà ó ní ìlẹ́nu sọ́ọ̀tì ìbátíà. torí pé bẹ̀rẹ̀ níbẹ̀rẹ̀ ya. a sọ pé alhamdulillah tọ́rẹ́ lọ́gbọ̀n yíyá ni pé ìfàsọfọ́rọ̀ ní ìjọsìn wa wọ́n fọ́nà ọba nìkan lọ́wọ́ dáhùn ẹ̀sìn olórí àti dáàbì ìṣòro ìfàsọ. bákan náà a tún rí níbi gbólóhùn ìyá kanáà yẹn pé ونفردك بالعبادة لا نعبد أحدا غيرك ipò nìkan lánàá sí àáfà sọ fún ilé ọlọ́run nípa pọ̀ nìkan lánàá tó sì á ní sin ẹlòmíì pẹ̀lú sí ilé ọlọ́run rẹ̀ tàbí ìlò òbí àdáyé ìpè sọ̀rọ̀ fún jẹ̀míìrì àdìwá ìrìn ìbára tí ìlànà gbogbo tí lè gbèsè pátá ká àtàlẹ́ ẹ̀kọ́ rẹ̀ lọ́nà. ọ̀rẹ́dẹ̀ asọ́ ìwà sí bá wọnà mẹ́rin kí ni ti jẹ́ bẹ̀rẹ̀ ìgbà sí pàtàkì àmàlì lè láyé náà. alẹ́ ti àkùbátà lè nẹ́ẹ̀sì àwọn àkùbátà aláwọ̀ rasúlù sọ́dọ̀ lọ́wọ́ àdéhùnsá. ọ̀rẹ́dẹ̀ asọ́ ìwà sí bá yẹn ni pé ìṣe àfimúlẹ̀ àwọn ìròyìn pípé fọlọ́run. kápá rí pé tọ́lọ́mù làwọn àròyìn pé àwọn àròyìn tó àtàwọn ọkọ̀ tó rẹwà jùlọ tọ́lọ́mù ìdáni ṣe yálà àwọn ọkọ̀ yìí ọlọ́run ló ara rẹ̀ pé ó kọ ìròyìn nínú. àbọ̀ ìṣẹ̀lẹ̀ sallallahu alaihi wasallam ló tiẹ̀ sọ pé báyìí lọ́lọ́run jẹ́ báyìí tó ní ìròyìn rẹ̀. àwọn kọ́tà wa gbà níjẹ́ tá a ṣàfihàn yìí á ṣe àfihàn mẹgbẹ́ ìtàǹtì láì ní rárá ọlọ́run ìjẹ́lẹ̀ ìpáná ọlọ́run ìjẹ́lẹ̀ wọlá tẹ̀mfìrì wọlá tẹ̀sírí a ní ìwé nǹkan a sì ní ìjọ nǹkan. ìwọlọ́run sọ pé baliya dáhùn màmúsọ́tọ̀ báàlì yóò ń tí kò káyífà yàṣà ọlọ́run wọ̀ ọlọ́run ọ̀hún méjèèjì wọ́n ta tẹ́lẹ̀ báyìí bó ṣe wọ́n náà wọ́n bá ń ṣe ìyàwó bó ṣe wọ́n náà ń ṣe ń ṣe dáadáa bẹ́ẹ̀ a ní sọ pé lèláyé yàda mi ló àìdí iná a ní sọ pé lọ́nà lọ́wọ́ méjì bí ọwọ́ wa rárá tó bá ti gbọ́ ohun ti gbé bá mi o ti lè dá lànà ìmọ̀ fílànà ìmọ̀ṣẹ́ gbéyà o ti dára fún wọn. bàbá wa àsán ni wọ́n ní wàá kọ́kọ́ dá láàdá lẹ́kọ̀ọ́ lọ́kọ̀ọ́ rẹ̀ hàmúlò àmì àtàkọ́ dáná gbọ́dọ̀ ẹ̀sán náà ń lọ òun náà tún lára. توحيد الاسماء والصفات الرحمن الرحيم توحيد الاسماء والصفات وتضمنت بكنا آية دي وتقول إني بابو سامو أنا بيولو وتقول بابو سيدي صراط الذين أنعمت عليهم آية كم صراط الذين أنعمت عليهم من النساء من يتنع قرأ لي من يطيع الرسول فقد يطاع الله ومن يطع الله ورسوله فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا امرهم ان تعالى يعني كده بقى اثبات النبوه قبل ذلك ìbádùn ìjàzá ìnígbàgbọ́ pé ọjọ́ àlùkìá hàn ọjọ́ tí ó kò ní ọjọ́ tó lọ́wọ́ bó san kó wá lẹ́sàn lórí tó gbélé ayé ṣe inú xayírọ́ ń fa xayírọ́ wà ní ṣàrọ́ ń fa ṣàrọ́ ẹ bá ṣe dáadáa yóò ṣe lẹ́sàn dáadáa ẹ bá ṣe bí yóò san lẹ́sàn bí àtúrò náà ní sọ́dọ̀ fàájà nígbà tá ti rí máa lè kì ìyàwó mi ọmọ olùkọ́ akọ́ ọdún ẹ̀sán wàá nà ìjẹta ìyàpọ̀ lòlẹ̀ àgbẹ̀ kódà yà ń tún tọ́ka sí pé ẹ̀sán tọ́lọ̀ ọ̀bọ̀ sàkà lè kó lọ́jà lòyà mọ̀ yóò máa fẹ́ pẹ̀lú léèlé tó tábà ń sọ nípa àdéhìn nínú èdè lágbáwá nínú ìtumọ̀ rẹ̀ ìmánà ìjẹta òlẹ̀ àgbẹ̀ ìsanilẹ́sàn pẹ̀lú léèlé oníjẹrẹ yàtọ̀ sí lẹ́yìn àlèkí mánà ìlẹ́kọ́dárì àtúndé ìṣúra yìí. وتضمنت إثبات القدر وأن العابد فاعل حقيقة خلافا للقدرية والجبرية أمسي أقول لي kálẹ̀ àná ìlẹ́yẹ àti bá ẹnì kọ̀ọ̀kan wa ẹrú ẹ̀dá tó náà bá dá èèyàn àbálẹ̀dẹ̀nù iṣẹ́ ẹni tó ń ṣe fúnra rẹ̀ ló ń ṣe ṣùgbọ́n náà ló dábì oní ẹ̀rọ dárí lọ́dọ̀ àwọn àlùsùn náà ìmọ̀ ṣùgbọ́n àwọn kọ̀dàríyà àwọn ní òbí bẹ́ẹ̀ yàmùríyà àwọn ní òsì bẹ́ẹ̀ àwọn ní òbí bẹ́ẹ̀ kọ̀dàríyà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wá sí àdékọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn ní lákọ́dárọ̀ wọ̀dẹ̀ àmúró ọ̀nà wọn kò sí ẹ̀ kàfán kádàrà bí bí gbogbo nǹkan ṣe ń ṣẹlẹ̀ tí ń bá wa lójijì náà ní gbọ́dọ̀ lójijì ọlọ́run ò ní mọ̀ nípa ní tí ó ṣẹlẹ̀ ń gbọ́ ọ̀ṣẹlẹ̀ tán ló tó bá ẹlẹ́jà fò ó ó ti dédé ọ̀rọ̀ tí wọ́n bẹ ní ṣe ń bẹnu báyìí nígbà tí sọ̀rọ̀ náà ní ìlú ẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ sọ̀rọ̀ lọ́nà wọ́n ti tọ́ ọ̀gùn fún àjọyọ̀ rẹ̀ wọ́n ti yọ wọ́n lọ ń da ara yín tán ọwọ́ kábọ̀ náà àwọn ọmọ wa dá ẹ̀ kò sí àdúrà àṣẹ́mọ̀ gbẹ̀sẹ̀ àṣẹ́mọ̀ dẹ́sẹ̀ lọ́nà kábọ̀ náà àwọn alẹ́ àmì wọ́n lè ní jákọ́bù ọgbọ́n náà bá jà ó sì kà lẹ́sẹ̀ èyí ọgbọ́n náà jà ó sì kà lẹ́sẹ̀. yẹn pé ìbáàlù kọ́dà ọ̀gbẹ̀lẹ̀ báwọn kọ̀dà ríyà báwọn tiẹ̀ ní oṣù kádà àwọn ìyàbọ̀ ríyà á kún ní kádà làbẹ̀ kádà la gbogbo nǹkan ẹni tó jáde ọlọ́run ni wọ́n jáde ó tún á ní wọ́n gbé lọ́wọ́ àbòsí ìdí sọ̀rọ̀ àdìsẹ́ àáyà ìṣúra ìṣẹ́ تضمنت الرد على جميع آل البدع والضلال كما هم بيليا فتبقى سنسى دادان الناس أما سنسى دادان رد إسيو رد دادان مصورة جمع قول سبيه إهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا لو كنت مستقيما ما أحدث في الدين bá bí ó ṣe sínú ẹ̀sìn sáàmù ọ̀gbìn ìsàlẹ̀ alẹ́ wọ̀n nígbàdà wọ̀n nígbàdà kó dàálẹ̀. lẹ́nu máa ní bàtà láàkì wọ̀n àmàlù yìí torí pé sọ̀rọ̀tì mùsùlùmí òní kéèyàn ọmọ tí ń jẹ́ ẹ̀sìn òdodo kéèyàn ọmọ ṣiṣẹ́ tọ̀ wọ́pọ̀ lọ́mọ́bó dábìrin gbogbo aládàá gbogbo ẹni àná pátápátá ọwọ́ mọ́kànlá fún ìdálíkà ó ti yapa màá ní pàtó lẹ́hàkì àti màá sẹ́tọ̀ àyà ìbá súra ìbákan náà tàdọ́mọ̀nà ìkìláṣọ̀ dínì lílá lára tó kọ́ lórí pé gbogbo ẹ̀sìn tó bá ṣe gbogbo ìjọsìn tó bá ṣe fọ́lọ́ máa ní ìkìláṣọ̀ lẹ̀ ìkìláṣọ̀ ni pé kí ìwọ ṣe nǹkan torí ọlọ́run ọ̀bẹ mẹ́rin kíyàn bẹ́ẹ̀ nìkan bú ọ bẹ́ẹ̀ nìkan gan ọ̀bẹ mi lẹ́nu ìdílé ìkìláṣọ̀ mọ́kúlẹ́sọ̀ ilẹ̀ tó ṣe wípé ọgbà iṣẹ́ ten thousand láwọn kan lóṣù ó sì fara mọ́ kò wá sí níṣẹ́ pé àmì èyí gbèdé sàtìlẹ́yìn àwọn ẹgbẹ́ mi gbọ́ ten thousand ẹ máa fún mi ten thousand iṣẹ́ ten thousand ní màá bá yín ṣe òní àfúlá sùnà sùnà mọ́kúlé sùn bàtà òyìnbá ń sọ̀lẹ̀ òní wò yóò gbàdúrà sẹ́jẹ̀ mọ́kúlé sùn bàtà òyìnbá ń sọ̀lẹ̀ ilé ìtì ẹ̀yà mọ́ yarí láti ẹ̀ńbẹ́ náà ní àti ẹ̀yìn ẹ̀yìn àwọn ọ̀tí ẹ̀fẹ́ ọkọ̀ ọkọ̀ ọkọ̀ ọ̀fẹ́ jọra wọn wọn fi lẹ́sọ̀ ó sì mọ̀ náà lọ́pàá ní láti ẹ̀kọ́ wọn sí òun ló jẹ́ òun òun jẹ́ òun láti ti lọ́nà. tàbí mẹ́lẹ̀ tẹ fúláṣà ní ìlà àyìnbá dáadáa ní ọ̀sìn àná. ẹni pé ìsàpọ̀ máa jẹ́ sí ìmọ̀ wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ ọlọ́run nìkan sóra ìfọ́nú wáyé yá ká násìtàáyìn. eléyìí jẹ́ ọ̀rọ̀ nípa sọ́ọ̀tù láti àti. káwọn máa lọ sí sọ́ọ̀tù náà sí. ẹ̀rọ àwọn. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله يقول الله تعالى قل أعوذ برب الناس ملك إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس أي علاقة من صوت الناس قال يقول أعوذ برب الناس عن الجنوب والمولى ملك يا محمد ìrẹ̀ òjíṣẹ́ lánàá yìí máa ṣe ládùúgbà máa fi gbọ́dọ̀ tì bọ́ yìí máa fi bẹ́ẹ̀ bọ́ọ̀lù ló ṣe rí èmi àwọn olò wàá sẹ̀jẹ̀ òbílà ọwọ́ ọlọ́run nìkan ẹni pé mo sáré ọlọ́run ọ̀gá mi mo sáré kíjokíjo lọ́wọ́ bọ́lọ̀ ó gbà mí ọlọ́run ọba wo ni rọ́bìn náà ọba tó ṣe pé òun lọ́dà àwọn èèyàn òun ní tọ́jú wọn mùdírùlì máa ọwọ́ ẹ̀lẹ́dì ọ̀pọ̀lọpọ̀ mìíràn ìjọba tó dá mu tó nasi mu láti bí ẹ̀rì sí ohun mọ̀ máa bẹ láti bí ẹ̀rì sí ohun wá sí nǹkan ini bẹ. wàrọ̀ bá ọ̀hún ó sì tọ́jú wọn èyí náà má ti nínú ìdára wà lóṣù pèsè fún wọn. ìjẹ́ ayé àtàkùkọ ọkọ̀ bàbá bàbá lẹ́nu tẹ́lẹ̀.

ìdáyé nọ́ọ̀sì ọba tó ṣe pé ó ní máa bó lè nọ́ọ̀sì làwọn èèyàn tó ní wọ́n pé tí wọ́n ti ń ṣe olùdarí ní ẹjọ́ sí. wọ́n ní mùsáwùdí alákọ̀ọ́lọ́bì ìyá ọ̀tọ̀ bá ti wọlé láàrin ọba tó ṣe pé ọlágbára láti jẹ gàba lórí ọkàn ìdá pẹ̀lú títóbi rẹ̀ àti kíkàǹkà ọlọ́run. wọ́n láyẹ̀ mi tún kankan tọrọ kíká nímà Bikuni sọ̀tọ́ọ̀nì nípa bó lágbára náà kó olùṣètò orúkọ mẹ́ta nínú àwọn orúkọ náà àfisáde ọlọ́run kó ń bí kíni nìṣẹ́rù bẹ́ẹ̀ wá sí wá sí ọ̀mìnàt àṣetìmọ̀ rẹ̀ pé ìdí alúdáwọ̀ ilẹ̀ ìka ayá ọba lọ́kọ́lé kí ọlọ́run tó dẹ́dàá wọ́n mọ̀ sáwá bá wàyí láàrùn ọba táwọn ìdá yìí àǹtùmíyà ni ọlọ́run wá là mí ọlọ́run wá gbà mí mi ṣàròyìn ṣẹ̀yìn ọ́ọ́nì kò bí aburú èṣù alùpùpùwàsíwìsù ẹ ti máa ń kúrò ìròyìn bọ́kà ìdá ìtí ọ̀dà yóò ṣe lọ́sọ̀ọ́ ọmọnìyàn ìtọ́dà yóò pọ̀ báhà rẹ̀ lójúmọ́ ìtí ọ̀dà. lọ́la tẹ̀sí yóò ṣe ìtọ́nù àti wàsíwàsù rẹ̀ ara tó ṣe ló bí ìyàwó ilé tí ìyàwó rẹ̀ rẹwà dáadáa tó tún á lọ nínú obìnrin olóbìnrin tó burẹ́wà ọ̀rọ̀ ìyàn láti ìdílé ta. tẹ̀sí yìí ṣe ìbọn ọlọ́run tẹ àwọn ìyàwó tí wọ́n lóbìnrin fa káma fẹ́ wọn káma jẹ̀bá lọ́wọ́. ṣùgbọ́n àṣẹ ìbọn ó ṣe tí ọ̀dà lọ́sọ̀ọ́ ọ̀kẹ́wà bá lójú àwọn kan. obìnrin ò wọ́n láti bá láṣepọ̀ afọkùnrin ẹlẹgbẹ́ wọn. yẹn ni pé mọ́sá lọ ọba lọ́run mọ́sá di ọlọ́run ọba tó dẹ̀dá ọba táwọn èèyàn ti ń fún ayé tó ń jí àní ìṣàfihàn ìṣàìpáwá ni ọlọ́run wà o dé mọ́rí bọ́ mo wá sílé sùn ni ìmọ̀ kúrò níròyìn bọ́kà ẹ̀dá aṣe tí ọ̀dà aṣe ní ntọ́dà lójú àwọn yìí ntọ́dà yóò gbà wọ́n pé tí ọ̀dà yóò gbà wá sínú wọn. àdìgẹ́gẹ́ lè èyí tó ṣe tó lọ́pọ̀lọpọ̀ wà yìí máa sá àti áńdùnì náà ọ̀dọ́ náà wọ̀nyí. èyí tó ṣe wípé yẹ́dà gbẹ̀nàfsì ìní máa ń mú ẹ̀mí wa lọ síbi iṣẹ́ tí ò da ìdá àtọ́ ara tí ò nílẹ̀ nígbà tẹ̀lé wàǹsá fátímà àwò tó gbé àfà pẹ̀lú rẹ̀ ilé ọ̀darí ẹ̀ sí oní àdáyé sílẹ̀. adébẹ̀ àdìwàsíwàsí ìtumọ̀ rẹ̀ ni pé àlùmọ̀ wá sí sùn ẹ̀ tí máa ń ṣe tí ò da lọ́sọ̀ọ́ lójọ́ rẹ̀ alkhonas ilẹ̀ tó ṣe wípé bí ìyàbá ti rántí ọlọ́run báyìí yàtà wá àrọ́ wà rábà àṣetọ́nù yóò fara pamọ́ ni yóò sá ni ìgbàgbọ́ yẹ kí wọ́n má tí ìyàbá ti rántí ọlọ́run. alẹ́dẹ̀ yìí wá sí mi sókè sódòrì náà yẹn ní ádàlù wá sí wàásù tàbí mo wá sí wíṣù àṣetọ́nù èyí tí a dákọ rẹ̀ yìí tásìkò wàsíwàásù ni ìmọ̀ kúrò ìró yìí bọ́kà ẹ̀dá ìtí ọ̀dà asílọ́sọ̀ fún wa èyí tó dá àwọ̀ tí ọ̀dà nínú òfin kan lójú wọn alkhonnas èyí tí máa ń fara pamọ́ ní àbára ti ọlọ́run ṣetán nìyí ìwọ́sùwìsù fèésù lórí náà wáyé zẹ́yìn náà ń ṣàrò gbogbo tó dá burú pátápátá yóò kọ́ ṣọ̀gbà tí ọ̀dà yóò wà ní àdúgbò yìí. wàsó aburú yóò sì lọ́sàn fún mi torí kébi lèyà sórí fáwọn àǹtẹ̀ yìí lè lò ó dá wálé kí máa ní ọ̀dọ́dá gbọ́dọ̀ ọ̀gá bọ̀ yìí ọ̀dọ́dá mọ̀nà ni. ṣètọ́n ọ̀fẹ́ kí ìwọ ṣiṣẹ́ kó jèrè kó kéré ṣùgbọ́n kó má kéré òkú lẹ́nu. ẹ̀yà lọ́wọ́ nínú tafsir bàbá wa àsáni ìsìlórinàtì bí àdìjẹ́nàtì wàmíàtì yẹn nípa tí ọmọ kúrò lórí ìbáyìí tí ọmọ ṣe ti ọ̀dà lọ́sọ̀ fún mi olùdáná ó sì lè dé mi àtàǹdàánú àti ọlọ́ọ̀dà wa ó gbà lọ́wọ́. bàbá wa àsáni tàbí ìtì ẹ̀tọ́ lọ sílẹ̀ yẹn bàbá yìí ló dẹ̀ bí ẹ̀ka ọ̀rọ̀ adébẹ̀ ni wọ́n ń bá yìí mo ní àpò àwọn àdéhùn wa léyìí tó ṣe okùnfà ìtí sóra yìí lè sọ̀kalẹ̀ yálà kó làwọn olùdọ̀rọ̀ mi náà tàbí kó làwọn olùdọ̀rọ̀ mi fara. wọ́n ní mọ́mú ahmed wọ́n bá àdéhùn kọ́ wa látọ̀dà fáwọn ìbáyìí ìmọ̀ fáwọn wọ́n sàn tó bọ̀ nínú ìlú aisha ìlú yàtọ̀ ọmọ àníyàn. ọmọ aisha kọ́lọ́ bá ní kí wọ́n kọ́ bá ní yọ́nu sí wọn wọ́n ní lábí ta rasulullahi sallallahu alaihi wasallam sí tata aṣọ́rẹ́ oṣù mẹ́fà lànà fífi wọlé àìsàn lálàfo oṣù mẹ́fà yìí lójú rẹ̀ nígbà kó o sún àwọn ìyàwó mi bàtà ọmọ ẹ̀ka ni nígbẹ̀yìn àwọn mọ́làkù méjì two angels mú wá bá nìyí. ọjọ́ lọ́sàn-án àdéhùn mẹ́ta wá sí i ìdájọ́ kò sí ìgbèrè ànábì والآخر عند رجلين إليه يقوم سبيا شميدة جانبي فقال أحدهما الآخر إليه وان صوت máa bá lò ó ẹni tó mú un. ìdáhùn wa ni pé mọ̀tìmọ́ wọ́n ti sàṣì ẹni tí ń sàṣì ni ní àdébọ̀ ọ̀bẹ̀rẹ̀ sọ́nà ọ̀pá ọ̀bẹ̀rẹ̀ ọ̀sẹ̀lá ẹni pé mọ̀tìmọ́ ẹni tí ń sàṣì ni ní nígbà bíi tàfáàbò tíbù lẹni tó ṣe pé wọ́n ti wòsàn tó ti rí ìṣẹ́gun tí ó ti rí ìṣẹ́gun ó ti lóògùn ó ti rí òògùn lò sí ìtọ́nù sọmọtí wúwo bẹ́ẹ̀ bá nà sí lọ́ọ̀bì ẹni bẹ́ẹ̀ tí wọ́n ti sàṣì ní kọ́ọ̀lù ọ̀nà tó bá wù ọ̀dà tani tó sàṣì kọ́ọ̀lù làbí ìbẹ̀rẹ̀ náà sọ̀rọ̀ ìyàwó nìkan ni tó kọ́ ìjẹ́ làbí ọ̀mọ̀ náà sọ̀rọ̀ hadithi ní kojú bá ń lọ ṣùgbọ́n ọ̀gá ìgbà nàìjíríà ilẹ̀ ṣì mọ́ wáyé wọ́n tọ́ mọ́ hadithi mi wá nínú tẹ̀síìrù bàbá wa àtàlámi ọ̀gá ìgbà nàìjíríà ọmọ wọn ní dáadáa wọ́n ní wà kọ́ ọ́ lẹ́nu sọ́ọ́ mọ́sáfì àlùmọ́fàṣì àtàlámi yìí tẹ̀síìrì wọ́n lọ gba olùkọ́ wa ọ̀gá àgbọ̀n ni àwọn bàbí ọlọ́pàá dáadáa abbas àti mọ aisha kọ́nà bàbí ń sàn méjì nínú ẹ̀ mo ní ká ẹ̀ gùdá àmọ́ mi ní ìyàwó lẹ̀ yẹ ọdún mọ̀rọ̀ sọ́rọ̀ lọ́wọ́ ìsọ̀tọ́ bá ọ̀rọ̀ ayé ìwòsàn mo ní ọdọ́mọkùnrin kan bẹ̀ ọdọ́mọkùnrin ìyàwó dúdú ìmọ̀ ń ṣe xidimá ìmọ̀ ń ṣe bọ̀yì sí ànábì sọ́tọ̀ bá ọ̀rọ̀ ayé ìwòsàn fàdábàtì ilé ìyàwó sẹ́nu kọ́ ìyàwó dé ní ká jẹun wá ní lọ́jọ́ bí lọ́mọ kọjá bí lọ́wọ́ sálámù sálámù ní ètò àti pé sàlámù lá àlékà yà Rasulullah àsámù àlékà kíkọ́ pa ọ́ gbọ́dọ̀ jẹun wí mu kó o kúkú òjì jẹun sọ́lá nàní ó tiẹ̀ káwọn wáyé ṣàlàyé ọ̀dọ́ mi náà tó ọ̀pọ̀ jẹun bí kó sọ pé wà àlékà nínú òjì já nípa ọ̀pá nínú ìlú kótó ní ọ̀pá nínú ọ̀pá àwọn náà kò sí jà ńlẹ̀ láwọn yàwó ní látàrí ká ti ń sapá káwọn sábà lórí fàdákà ti yẹ ìyàwó nígbà lọ bá ọmọ tí ń ṣe bọ̀mí sí àlẹ́yìn ló nà lé láwọn ní wọ́n sábà sí lórí wọ́n bá sọ̀rọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ wọn wọ́n sá yọ lẹ́nu yọ lẹ́nu yọ lẹ́nu fàdákìyàsá lóbi àtà àfàdàmù ṣàkọ́tà rọ̀sọ́lẹ́dáyé sọ̀tọ̀ lọ́mọ àlẹ́yìn wọ́sálámà wọ́n sá yọ lẹ́nu wọn ò mọ ìrọ̀rùn rẹ̀ وعدة أسنان من مشري ọwọ́ ìkọ́ọ̀mù rẹ̀ ìyá àti máa ń yá mi láti mú ẹnu ká ẹnu ní mélòó ká wá mẹ́ fa àtọ́ àdìyàwó ọmọ náà bá ti ń tẹ́lẹ̀ sí ẹ máa lẹ́ ọmọ àwọn èyí kọ́ máa lẹ́ ọdún mọ́ gba ìdáhùn náà fi lọ́wọ́ fasáhàrò fi yá ní ẹsẹ̀ sátánì. pẹ̀lú ẹ̀bọ̀n bẹ̀rù ń bẹ́ẹ̀. àtẹ́tẹ́lẹ̀ mi kankan sí á ọlọ́ nìkan ní mi nǹkan sí yẹn ṣùgbọ́n mi lu àwọn kankan mi nǹkan sí ọ. ògùn bẹ tààrà àtàtì bẹ tààrà ni pé láyé sí ìbànú ìlànà kankan lọ́wọ́ náà àbúrò kan ní àṣẹ báwo bá ṣẹlẹ̀ sí á ọlọ́run ti lọ́dún yóò tẹ̀lé yìí sọ wíyàn ọwọ́ ọlọ́run ti lọ rí ìdàdé ìgbìlá àyè ìgbìlá àyè wọn à lè dá wọn à lè dá fara ní ẹnì kankan àti pẹ̀lú ìyọ̀nà ọ̀dọ́. ẹni pé tí wọn náà kọ́lẹ̀ pẹ̀lú àwọn ẹni tó ti wà nínú àkọ́ àdúgbò àbọ̀mọ́ gádà iye ọjọ́ iye oṣù iye wákàtí iye ọ̀sẹ̀ káàfi sàárẹ̀ kátó jáde láyé ń pẹ̀tù àdúrà kọ́lẹ̀ lọ́dọ̀ lọ. iye ìbànújẹ́ táàmì kátó jáde láyé iye ẹ̀dùn táàmì ń pẹ̀lú àdúrà kọ́lẹ̀ tọ́lá láàmú ìrún ànábì àtàwọn ẹni ìyàrí tánàbí lọ àwọn àtọ́wá bí yàwó lò ọ̀rọ̀ ìrọ̀ ìyàwó bí lọ fasáhà ló bìyà fasáhà ló bìyà nígbà tó gbẹ papọ̀ wọ́n sẹ́yìn sàṣà nàbí. وكان الذي تولى ذلك رجل منهم يقال له ابن أعصر ẹ̀tọ́ wa fi ẹ̀tí wa fi sẹ́ẹ̀kú tí a fi rán tó náà ṣe é òní ọmọ ansom ìyẹn nàbí ìyẹn ansom. níbo tó papọ̀ àtàwọn nǹkan mìíràn dasa fèèfèé rẹ nígbà ní zọrọ ẹyàn kọ kàńgá kan ó lè tàwọn bàbá ń sọrọ yìí ìyẹn lọ́wọ́ ní kí ni. kàńgá yìí wọ́n máa pè ní zaruwan níbo sàzánà mi. فأما رضا رسول الله صلى الله عليه وأنت ترى شعر رأسي أنا بقول يا زين nínú ilé àdúgbò tó bá fọ́n káyé tìyẹ tó wà lábẹ́ta síntàtà àṣìwọ́rìn oṣù mẹ́fà gbáko ìlànà lílo lórí pé ó wà ní ìdálẹ̀ ìdàdúgbòlẹ̀ ìdílé àìsàn. wọ́n ní àlẹ́ yàgò wọ́n láyé lè tí ẹ lé yóò dúró yóò kò tí kò tí ọ̀nà tí ń ṣe. bàbá yìí nana wà ní ìmọ̀ lálàfo bàbá mi ní sùn níjọ́ kan lójú àlá àtàwọn mọ̀lẹ́ka mi mọ̀lẹ́ka mi jì wọ́n wá bá yìí. ọ̀pọ̀ àdá àdúrà náà ìkànnà méjì ó jókòó ẹ̀ ń dàgbà sí i sí ìgbéyàwó wọ̀dà àkọ́ ẹ̀ ń dàgbà sí i ẹnì kejì òun jókòó sí ẹsẹ̀ méjèèjì àdébí. Fàkọ́lá lẹ́bi láti rẹ̀ Málákù ti bẹ níbi ẹsẹ̀ àdébí méjèèjì. Ó wá ń sọ ọ́ fèsì bẹ níbi ìpèrè rẹ̀ pé máa bá lọ tọ́jú mi. Kí ló ṣẹlẹ̀ sábà kan nínú ìyàlẹ́ bọ̀dọ̀ rẹ̀ mi? Ètí mẹ́ńdò ìwádà lóhùn pé à tó bá wọ́n ti sà sí. Kọ́ọ́n wà tó bá kí ni ti náà lọ́wọ́ ní kí ni tó ọgbà lọ́rọ̀ pẹ̀lú túbú à ó ní sọ ìrà lọ́wọ́ mi wọ́n ti sàṣẹ ni kọlọ̀ ń sàárọ̀ ẹni tó wá sàṣẹ ẹni tó sàṣẹ àbí kọ́lá lábí lóògùn à ń sọ́nà ìlàbí ọ̀nà àzọ́nù lẹ́wọ̀ kọ́lá. بمشت ومشاقة قم àti àwọn kéékèèké wọn ànábí lókòkò kọ́ọ̀lá wà iná owó wà níbo ló wá fi sí nítorí òde sàbánà yìí níbo ló wá rí má kọ́ọ̀lá fi ijó fi tọ́lẹ̀ àti tààtà ọ̀n fàtà fi bí rìbàlùwánà ó ní à asẹsẹ yọ ọdà nínú ilẹ̀ ló fi irun àti kọ́ọ̀bù ilẹ̀ ló fi sí. tààtàrọ̀ ọ̀run fata yẹn gbé bí asfali rí rè nísàlẹ̀sàlẹ̀ kànga ilẹ̀ ló fi sí. màtàbà rasulullah sallallahu alaihi wasallam àníbàlájì lójú omi ọ̀tàjì mọ̀gàrán lẹ́dẹ́gùn báyìí. ثم وقال أنا قال يا عائشة يا يعود معايشة أما شعرت أن الله أخبرني بذلك tí ìwọ òfura ma pé ọlọ́run ti fún mi nírò nípa irú àrùn èyí tó ń bá mi níra. ثم بعث رسول الله صلى الله عليه وسلم عليا والزبير وعمار ابن ياسر ربنا علي زبير زبير بن عوام أتي عمار بن ياسر قام بالبيع قال اللي تلازم الكلام فنزلوا ماء البئر ومنه كلام قبل سليم ذلك كأنه نقاعة الإناء ولا يبي لعلي èyí tó ti á tọrọ sínú omi àmì bí ó ṣe pátá bí ó ṣe pátọ̀ mi bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ló ṣe rí. ọ̀nà ọ̀pọ̀ àwọn sanfọ́rọ́tà wọ́n rí bíláàdì òkúta lábẹ́ àpáta ńlá kan lọ́wọ́ àwọn bá bàtà tó kéde. wàá fọ̀rọ̀ jòlè jó fa kí ni èkó àṣẹṣe yọ̀dà bí náà tí wọ́n fi hàn àti eyín kọ́ọ̀bù sí ọjọ́ jáde yìí nígbà tí ẹjọ́ jáde báyìí àfi ìmọ̀ṣá ọ̀tún láti wà á sí náà níbi méjì wọ́n á rí i pé ah, àwọn ọmọ ànábì ẹ̀yìn kó mọ̀ ànábì òwúrẹ́ wáyé dábì ìwé tó ń máa kó lọ fíìhì ìdínà tá a ń ṣọ́ wọ́n rí ní àkókò mọ́kànlá ìyá ta sílẹ̀ kókó méjìlá ìyá ta sí. níbi kókó kọ̀ọ̀kan makruzatan bìlì ìbéèrè bẹ́ẹ̀ ni ababẹ́rẹ́ gùn bẹ́ẹ̀ ni ababẹ́rẹ́ gùn bẹ́ẹ̀ ni ababẹ́rẹ́ gùn abẹ́rẹ́ bá ti ń gùn bẹ́ẹ̀ làwọn máa nàá níbi bẹ́ẹ̀ làwọn máa rọ́ fa á ń sọ̀rọ̀ lọ́wọ́ tààlà àsùwọ́rọ̀ láyé bọ́lọ̀ ń ti sọ fúlé àwọn sòkè níbi bó ti sọ kalẹ̀ ayà mélòó ni mẹ́fẹ̀ ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد فأنزل الله تعالى سورتين ولم بس سورة إلياتي وبس سورة أنا بعد الأزمنة فجعل كلما قرأ آية انحلت عقدة قل أعوذ برب الناس بل كان عقوقهم عقوقهم لهم يوتيوب wọ́n bá ṣe ń tútán wà wá jẹ́ lẹ́rọ sóòrò lọ́yìn sallallahu alaihi wasallam ayé fàtán àlọ́ àfiyẹ́ nígbà tí wọ́n dín ìmọ̀lẹ̀ ìjọba ti túkọ̀ lẹ́la yìí àlọ́ àfiyẹ́ yóò láàbíà èyí nà ní àdàtì àlọ́ àkàtà àfihàn nígbà wà ní pé ìkọ́kẹ́ yìí tó wá ọwọ́ àtúntà tó mọ́ ọ̀nà tó kún tó tútà fàkọ́ bá ní sọ̀rọ̀ yagi yagi nígbà tí wọ́n tún yàn lẹ̀ nínú ọgbà wọ́n já ara jìbìrì àlejò sàlámù ẹ̀kọ́ mọ́lákà jìbìrì wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ bá nàìjíríà pé ó ń ṣe ó ń ṣe rókè àfún ìbísí ìdáyé ọ̀rẹ́ péyíká ní kúlì ṣe yóò péyíká wà ní hásìdì wà áyé ní àbáwò ìṣúyíká. bísí mo fi ṣe rókè àfún bìkọ́lẹ̀ ṣe yìí ò pé kó ní gbogbo tí tí bọ́ wọ̀ dìbò tó ń jẹ́ sùtà fọ́ lágbára ọ̀bìkọ́lẹ̀ ha sì lè máa yìí bákan náà mo ń ṣe rúkìá fọ́ kọ́lọ̀ ń ṣe ìwòsàn tó pé fọ́ kó ń gbé kìí ta omi kìí ta ojúkójú tó wọ̀ ọ́ àlùbá ò lè ṣe kọ́lọ̀ bá ṣe ìwòsàn fọ́ ọkọ ìyá sọlá bá bá a ní ìṣẹ̀yà àwọn sábà ń tẹ̀lé. na liitwa nazo yahudi ni majinai ah, ya rasulallah apana nayakhudhul khabitha fanakhudhu khabith nani eni ya duniani buni jamu yonapa kalomba fakola rasulullahi sallallahu alaihi wasallam kama huwa nabi qul amma ana faqad shafani allah وأكره أن يطير على الناس شرا ilé mi tọ́sà sí bí ìjàmbá ní ńlá ọlọ́run ti wò mí sàn àlàáfíà ti padà sábà ara mi wà á kára o mo wá kórìíra kó jẹ́ pé èmi ní í ṣe okùnfà bí àbúrò yóò sì máa fọ́nká láàrin àwọn èèyàn sọ́kùnrin náà wà ní ìwọ̀sán àníjọ́ ìjọba ọkùnrin ẹ pa wà ní ẹ adìẹ dà lóògùn ẹmí ẹmí fífọ́. nínú tẹ̀sílì lòdì yàtọ̀ bàbá wa ok ẹja lọ sínú tẹ̀sílì sáájú bàbá wa àsáájú kọ́nà kọ́ba níjọ́ mi nígbà tí a ń kọ́ ayà lẹ́fẹ̀ẹ́ bàtà tí lẹ́nu sọ́ọ́tù náà wọ́n ní hábìyí sọ́ọ́tù. مشتملة على الاستعاضة برب الناس ومليكهم وإلههم wọ́n ní sọ́ra yìí ọkọ̀ dá lórí ó kó ìsádi ọlọ́run pẹ̀lú mẹ́ta nínú àwọn ọkọ̀ rẹ̀ tàbí ròyìn rẹ̀ ọkọ̀ ọ̀run ó lo àwọn nǹkan mẹ́ta kan ó fi sádi èèwà sọ lọ́sọ̀dọ̀ náà mílẹ̀ ṣe ìtọ́nù kúrò lọ́wọ́ àwọn méjèèjì àṣetọ́nù tó ṣe pé ó wá áṣírò ìṣòro rí ó ní ilẹ̀ gbogbo àwọn ọmọ pátápátá wà máa ń dàtúrà ó ń gángan sí ní irinṣẹ́ àbúrú èso tó ṣe pé bí fitna ti nínú fìtínà rẹ̀ nínú àbúrú rẹ̀ anáwó ìwà síwísófì sódórí náà sí a máa kúrò ìròyìn sínú ọkàn bóyá ó ti kó sí i wáyé ha sínú làwọn ọmọ ṣàrọ ogun tó jábọ̀ lọ́pàá tọ́pátá yóò wà máa sínú tọ́jà lójú wọn. wáyé orí ìyáwó fi sọ́ọ̀rọ̀ ti ní asánà ti ní yóò máa fi hàn wọ́n lórí àwòrán ìtọ́jà ẹ̀dọ́ wà lópin tọ́jà yóò wà máa sínú. wáyé náà ṣètò ìrọ̀ dátà òun fi fáìlì òní ìmọ̀lẹ́ bí ó ti yóò tẹ̀lé ọ̀sán wọn nìkan yóò tún wá dé kí òrùngbà wọn yóò ṣe òrùngbà wọn lákin lórí àtìṣe tí ọ̀dà èyí tó gbèrè lọ́dà fún un. wàyí kọ́ bí ọ̀dà àwọn ọlọ́pàá gbogbo tó yà burú pátápátá èso ìjọ dàbí tí ọ̀dà lè fún un. lóbi jẹ́ kíta bá ń sọ nípa sírò oríṣiríṣi sírò ni sírò tẹ̀mọ́rí ọ̀mẹ́ wọ́n sàṣì lójú dáìtì gbogbo tẹ́tì ayé pátápátá wọ́n sì wọ́n lórí ìtìlú sí i. ó nìkan kọ́ ọkùnrin bàbá wa wahid nínú tíra wọn asọ́rí màlúbàtà bàbá kan bẹ̀ nípa pé ọmọ kan ara rẹ̀ yá àwọn alọ́sọ́síṣù àwọn ọ̀nà ìyẹ̀wò níbi ìní sọ̀rọ̀ èyí ṣe ń bẹ̀rẹ̀ àti bá àwọn ìdí sọ̀rọ̀ àwọn akadé láyé ní ọjà báwọn ṣe tẹ́lẹ̀ láyé ìṣẹ́jọ́ rẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ti wá nígbó sí ti wò rẹ̀ tó sí ẹ̀rọ tẹ̀mọ̀rí ọ̀nbẹ̀ iná ààrẹ ni ọkà mọ̀ ọ̀nbẹ̀ nínú mi bẹ lábàlẹ̀ obìnrin gbogbo ọkùnrin tó bá ti ń bá wọn máa ó lè ti wọ́n dá lójú rẹ̀ ǹjẹ́ má sàṣì àbá ìwọ àárọ̀ ọ̀fẹ́ ògbọ́n tí wọ́n ti ń bẹ lọ́kọ̀ báyìí bá ti gbà tí wọ́n ti ń tò lọ báyìí lọ́la sí bá ti dé báyìí. yìí má kọ́kọ́ ní ọ̀dà mi ní tó rẹwà jùlọ lójú obìnrin àti kóbìnrin ogun rẹwà lójú ọkùnrin lọ́kà lójú rẹ̀. sí ìròkàn akéwòn náà bẹ̀rẹ̀ ọ̀yà dáná gbogbo ẹ̀ náà lábẹ́ kádàrà ni lábẹ́ kádàrà tí ẹ̀rọ náà sí ìmúná bẹ́ẹ̀ ẹ̀yọ́ kàmá dá nǹkan oṣù yọ̀ọ́ kàmá wáyé wáyé wáyé wáyé wáyé wáyé tí ò lè bá o lè dá mọ̀ o sì lè ti àtàtì náà wá ìkẹ́kẹ́ pààyàn náà bẹ̀rẹ̀ sí ẹ̀rọ tí wọ́n gbẹ̀mí náà ṣùgbọ́n tí wọ́n gbẹ̀mí náà lẹ́mu àsìkò tó lọ́ọ́ nílò náà. No, wọn bá sàṣì yọmọ náà kú wọ́ọ́rọ́wọ́ àwọn sí ẹ̀rọ oríṣiríṣi ní ibẹ̀ yálọ̀ là ń ṣe àlọ́ láti sọ sí òbí dandan náà ní wọn ní ọdún tí wọn dá lọ́dọ̀ wa àsáájú ọlọ́mọ ìgbẹ́ bàbá wọ́n ní wàyò rí ìyá wọn ní tí ọ̀dà ìṣó máa fi hàn wọ́n gẹ́gẹ́ bí gbọ́dọ̀ wọ́n gbogbo tó ní dáadáa tó ní orí pátá yóò máa gbé wá lójú wọn yìí tó burú ọyọ sàgbé tó máa yìí bẹ́ẹ̀ ni ó sì máa fà mọ́lẹ̀ òní wọlé lọ ṣeré rẹ̀. wàyọ̀rí mi ya gbogbo tó dáa tó dáa yóò máa wá fi hàn wọ́n fi sọ̀rọ̀ tí ń gbé ìṣúra tì í ní àwòrán kan tó ṣe pé kì í ṣe bó ṣe wà ní ọ̀tọ̀ ni bó ṣe wà ọ̀tọ̀ ni ó ṣe fi hàn wọ́n wá dáa ìmọ̀ ìyá àbí ilé hálẹ̀ yìí. يوسوس ويخنس يتأخر إذا ذكر العبد ربه يسيسيسو ويروي نتي ولا كاسبا سوما nígbọ́dá káni ọ̀dà lójú rẹ̀ tó bá ti á ṣe máa ń tẹ́rù bá ti á rántí ọlọ́run wọ̀tàánà aláàbá fún yìí ó sì wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ náà pé ọlọ́run ò ìṣùmọ̀rẹ́ ọlọ́run bá ń darí ẹ̀ dání ọlọ́run sì máa ti kó lulẹ̀. bàbá wa sọ pé fàyàmbá mi là ó àyíyásá mi nà wàyásá mi là wàyá àtẹ̀sí máa bí rọ̀bọ̀ bí yá ti la ìlú náà ṣe kó lè bàbá ti á nílò jì mí lọ òun lóòótọ́ bẹ́ẹ̀ ṣe ọ̀lẹ́kọ̀ọ́ kankan tó bẹ́ẹ̀ mú àdébíkọ́ba ti àríwá yá máa wá àlùwọ́ lọ́sọ̀dọ̀ ọlọ́run máa sáàdì ọlọ́run ọba tó ní rògbò bí yá ọba tó ní dídá rírìn pípèsè jíjẹ àti mímu yá máa sáàdì o kóbi aburú gbogbo èèyàn bàtà wàá nílẹ̀ lọ́kọ́ta kó láwọn dáàkìlú nàkàkà òní bí yá ti wà ní mẹ́lẹ́kìrì nígbà tó lábẹ́ gbọ́dọ̀ lọ dá wọn ìyẹn wà ọlọ́run ló ní wọn ọ̀gbọ́dọ̀ dáadáa tí ń wá ẹ̀rọ ìdánsí láti ya gbogbo tí ń tí ń wọ́ tí ń fàyà rìn tí ń bẹ̀sẹ̀ méjì rìn tí ń bẹ̀sẹ̀ mẹ́rin rìn gbogbo ẹ̀ pátá àṣọ orí wọn ọlọ́run ní bàbá wọn bá àṣọ orí wọn báyìí. wọ́n ní olóyè ya ti alẹ̀ tí ọmọ alákọ̀ọ́ mi bí agbèrè ya tí wọ́n wá ń fi ìjọsìn tó ń ṣe é fọ́lọ́run ìsìn sáà máa ń sin náà bá lóògùn ìdáṣẹsọ tí wọn fi gbé ọlọ́run fàlà àtẹ̀tí mọ̀lá ohun ìlà bìlà fún ìṣàlù àdéhùn yìí alẹ́lẹ́ onídàájọ́ kẹtí àwọn àyà kò sí bó ṣe o ò lè ọlọ́run ọba sìn dáadáa o àfi kọ́ ọ sáájú ọlọ́run ọlọ́run ọ̀là o kó o bí aburú ọ̀tá rẹ ní àṣetọ́ni ṣetọ́ni ló ṣe pé ìtí wáyé orí náà ń yá tẹ́tí ara àníyá ọ̀dẹ̀kọ́ jẹ́sẹ̀ lọ́lọ́mọ. wáyà olùbẹ́yìn náà wà bẹ́yìn náà ọ̀fẹ́ kọ́lé ọ̀fẹ́ kígbàgbọ́ wà láàrin kọ́ máa sí lọ àti kọ́ máa sí lọ ọ̀fẹ́ sí lọ. wáyà orí ìgbà yẹn dáàlà ọmọ ẹgbẹ́ síbi ọ̀fẹ́ kọ́ ọ̀wọ́ náà ọmọ ogun tó. léyà kó lómi àsáàbì sáyẹn kò sí ti wájú pé kí wọ́n lọ sáwọn ọmọ náà sáyẹn. wọ́n ni wọ́n ti wáàsì àwọn tí wọ́n ń ṣiṣẹ́ gbọ́dọ̀ sọ fún nìyí bí wọ́n ṣe wà náà ìyànà bẹ́ẹ̀ náà ni wọ́n wà ní ẹ̀yàn lọ́nà wọn bá fi sọ pé ìnáwó jẹ́ mẹ́tì wà nínú سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب جماعة يتذكر جزاكم الله خير ما شاء الله أبلغ بني سلام شكرا لي سلام aláìní tún gba àsìkò àríkà aago mẹ́fà tí o ti lọ báyìí ó ṣe pé apẹ́ bẹ̀rẹ̀ ìjọba àwọn ìjọba náà apẹ́ apẹ́ dé á fi àyè lẹ́fún ní ìbéèrè ìbéèrè ìbéèrè ìbéèrè márùn-ún pẹ̀lú ẹ bá ní ìbéèrè kì í ànáwó sọ. One, two, three. One, two, three. Number one. Um, salatu wa salamu ala rasulillah seventeen kan mú gbà mí in most cases onímọ̀ àgbẹ̀ nìkan mú onímọ̀ àgbẹ̀ nìkan mú ní mẹ́kọ̀ọ́ sí ọ ẹ̀rọ ọlọ́mọ ọmọ kí ó pọ̀ ọlọ́mọ sáà ṣùgbọ́n ọba jàmọ́. ya Al-Qur'ani ọ Al-Qur'ani ìhà mi ó lọ sí jáde yunifásitì yìí tó ṣùgbọ́n bá ìdàkúnlẹ̀ bàjẹ́ látọ̀dọ̀ pọ̀ látàrí ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ṣèbára àwọn ọmọ rẹ̀ wọ́n wọlé sí náà ebi olè kí wọn bá yìí sẹ́yìn pípa àbí ìlú kan síbẹ̀ ẹ wá bílẹ̀ lè dá wíkì ló ń kọjá yìí ṣẹlẹ̀ sọ nípa kíkà wọn ṣètò wọn ọ̀rọ̀ ẹ̀kẹ́ sọ fún àmì tó máa ẹ̀fẹ́ bá dà yẹn. sọ àṣà ìlú ni pé kì í sábà mọ ọ̀dọ̀gbọ̀n ní mọ́. àwọn Yorùbá sọ pé ń jọ òwe lábàá tó rọlẹ̀ lọ́wọ́ lẹ́nu ẹ̀yà wa kí máa tó sára yìí ah mo máa wà ah aṣọ fífa aṣọ yíya ní ma wáwó lójú títì káàsáwọn ètò àwọn ọ̀la yìí Àyípadà máa ń dà lọ́la. Ya. Oke, oke. Apa ini wa nan ne,

tánà bí yọ̀ǹda fún arúgbó ni àwọn alápàdé ṣùgbọ́n tọ́kọ̀ fún ọ̀dọ́ ni. ìbẹ̀rẹ̀ àfa àti afa ìdàgbẹ́jáde pé láti pé kéèyàn bímọ kéèyàn ọkọ̀ ọ̀kadà kéèyàn ojéte ó lè fa kéèyàn ó fi padà ṣe ń tọ́jú ìwọ̀ náà ò lè dé lọ́wọ́ náà ò lè dé lọ́wọ́. Sáyé kò lè rí yíra rẹ mú àti pé èèwọ̀ ni àbúrò àgbà máa rìn létí pépé kí là ń fẹ́ yín bá fi bì ṣe ṣe é dìṣáì aago méjìlá aago kan aago méjì aago mẹ́ta mẹ́rin mẹ́rin àbọ̀ àhà ló ti yẹ. Não, não sei que tá. Ai, não. جمعا بين القولين كاتو شينو كاسادورا كاتو شينو تان ìbẹ̀lọ́ ọkọ àti ìyàwó lórí Ramadan ṣé wọ́n lè jọ wọ́n lè jọ wẹ̀ papọ̀. ilé yìí lè wù ẹ máa wẹ̀ papọ̀ náà wẹ̀. mo kàn béèrè nítorí that ẹ máa kí lórúkọ ẹ àwọn wípé àná àìsà tó máa ń lò lò mo mọ̀ ẹ́ náà wẹ̀ bọ̀ ẹ́ mọ̀ wọ́n sọ mo fẹ́ kẹ́ bá yẹn náà dé sáìkì. lára lábẹ́ ọ̀rọ̀ náà tó sọ pé wà á ṣe owó ní pé màá ló fi ẹ bá àwọn obìnrin yín gbé pọ̀ pẹ̀lú dáadáa lára pé a fi ìmọ̀ pa nífẹ̀ẹ́ wọn àdídọ́wọ́ papọ̀ ó ti àyíṣà ló jẹ́ ni àwọn àtàlẹ́jà jọ máa wí papọ̀ nígbà táwọn máa lọ ìgbà àbòmí mọ́ra wọn lọ́wọ́ dàáyìn wọn náà dá àwọn fílẹ̀ ní wọ́n yọ wọn náà fílẹ̀ òsì tó mùsùlùmọ́ náà rè kò lè wò kí ọmọ sí náà rẹ̀ ẹgbẹ́lógún àwẹ̀ nǹkan kan ẹ̀yìn kan sọlára pé èèyàn fi ìfẹ́ hàn sórí ẹ̀jẹ̀ lọ́wọ́ lára máa ṣe àmì máa fi fìkà. ẹ̀ka ní pé obìnrin tó ń ṣe ìlú lọ́wọ́ tó lè gbé kúrán fún káàpọ̀. obìnrin tí wọ́n ń ṣe ayédọ̀ lọ́wọ́ ẹni máa ń kó láti ibi tó lè ka kúrán ní àbí òde ká. kíkà rẹ̀ tó bá jẹ́ pé á fi bọ̀ ni tó ní pé láwọn àlàfo tí yóò fi ṣe nǹkan oṣù ó ṣe ṣe kọ́ gbà ní ọjọ́ á sórí tí wọ́n yọ̀ǹda fún láti ṣùgbọ́n kọ́ fọwọ́ mú àwọn afáàmì òfìfọ́ nílẹ̀ ni wọ́n lórí rẹ̀ àdéhùn Muhammad Abubakar ibn Hazmi àdéhùn mọ̀gàn lára tí nẹ́ẹ̀dẹ̀ ni wípé obìnrin tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kọ́mọ̀kọ́mọ̀ nípa ni àdéhùn mọ̀tàkàlà ṣùgbọ́n náà àwọn àáfàá pọ̀ lórí pé àlelo àléébù láti mọ ìdájọ́ ní lórí. ṣètò dàbí gómìnà wọn lè fọ́ ọ̀rọ̀ àmì náà lọ́gbọ́dé sọ̀rọ̀ ní pé ìyọ́ dìnnà sí i. nínú iṣẹ́ ìrọ̀ nígbà rárá nǹkan tí wọ́n ṣe ní ìwọ̀ fún obìnrin tí ọ̀gbọ̀dọ̀ náwó tí nǹkan oṣù bá sì ń jáde lára ìlú Quran ni orí fún bíi ti bẹ lórí nàìjíríà lórí lára sórí gbọ́ láti kó sí yọ̀wọ̀ àwọn ọ̀dà náà. Bóyá ní Ramadan ní sí, Ramadan ní sí, ẹ mọ̀ bóyá ó ń kí làwọn àkùrán lọ, ó wá inú oṣù rẹ̀ wá dé, ẹ mọ̀ ó máa wọ́n lè ní yóò gbé lórúkọ ẹ̀,

之后话。 limit ọmọ gbọ́lọ̀ gbọ́lọ̀ àwọn òkú náà ni wọ́n ti máa gbọ́lọ̀ gbọ́lọ̀ gbọ́lọ̀ gbọ́lọ̀ ṣẹlá pàdé ká tún gbìyànjú wọn àti ọlọ́ba ní kọ́kà màmá máa lápò so ten naira ní fifty naira ní so fifty naira mẹ́wàá five hundred naira àbí five hundred naira mẹ́wàá five thousand naira ربنا اتنا في الدنيا حسنه وقنا عذاب حسنه وقنا عذاب النار so èyí pọ̀ jù òṣèré jù tí kálukú bá ní ẹ̀já jùlẹ̀ àkàndá sí pẹ̀lú ọlọ́run sàlùwọ̀ rọ́bàdà tí náà. sẹ́lábà tí èèyàn máa ń ṣe ọwọ́ àgbo ìtọ́ ṣùgbọ́n ضرب الظمأ وقلت الحروف وثبت الأجر إن شاء الله. So eléyìí mọ̀ mi, a ní wà wò pé ọ̀fẹ́ ìsájà ń bẹ lọ títí. Sùmọ́ àwọn àdúrà tẹ̀yìn náà bá gbé ní ìtẹ́fẹ́ gbàdúgbò ọlọ́run. Bàbá mi tẹ́fẹ́ kọ́ náà wọ́n ó foyín yọ ayé ẹnu àti ìsìn ìjábà yìí. Ọlọ́run pẹ̀lú ọ. Ìgbàgbọ́ wa kàn fún bàtà wa ṣe bàtà àfún àwọn tí ọ̀nà wọn jì um, láti ilé lọ àwọn tó bá wà nìyẹn ni àwọn èèyàn ti láǹfààní láti máa gbọ́ program tá a ṣe ń ṣe lọ́yìn náà tí wọ́n ti ń live stream ẹ̀ tó bí pé anywhere in the world bá a ṣe ń ṣe lọ́yìn náà ní àfáàṣẹ́ ẹ̀kẹ́ àkọ́tíṣọ́ọ̀bù dáwà nàìjíríà kọ́lọ́mọdé sọmọdé sọmọdé. ಕೊಡ್ತೇನೆ я был, я не